بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك أمته على مهجة البيضاء على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال ابن حجر رحمه الله ويطلق ذكر الله ويراد به المواظبة على العمل بما أوجبه أو ندب إليه كتلاوة القرآن وقراءة الحديث ومدارسة العلم ومما يدل على أن مجالس الذكر تزيد الإيمان ما أخرجه الإمام مسلم رحمه الله في صحيحه عن عن حنظلة الأسيدي قال لقينا أبو بكر لقيني أبو بكر فقال كيف أنت يا يا حنظلة قال قلت نافق حنظلة قال سبحان الله ما تقول قال قلت نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالنار والجنة حتى كأننا رعي عين فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عصفنا الأزواج والأولاد والضيعات فنسينا كثيرا قال أبو بكر فوالله إنا لنلقي مثل هذا فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم قلت نافق حنظلة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم وما ذاك قلت يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة حتى كأن رأي عين فإذا خرجنا من عندك عاسفنا الأزواج والأولاد والضيعات عاص فصع عافصنا الأزواج والأولاد والضيعات فنسينا كثيرا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيدي إن لو تدومون على ما تكونون عندي وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات وكان صحابة رضوان الله عليهم يحرصون على الجلوس للذكر ويسمونه إيمانا قال معاذ رضي الله عنه لرجل اجلس بنا نؤمن ساعه lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam afáwa ibn hajar al-asqalani rahimahullah ọlọ́run bá kí ó bá wa kẹwọn wọ́n ní tí a bá sọ wípé àdíkùrù àdíkùrù ìrántí ọlọ́run gbólóhùn tó nítumọ̀ tó pọ̀ ni nutlaku dhikrullah tí a bá sọ wípé ìrántí ọlọ́run wa yuradu bihi ní tí a gbà lérò pẹ̀lú ẹ̀ ní almuwadhabatu ala al-amal kéèyàn ó dúnnímá àti máa ṣe iṣẹ́ bímọ àwùjábá iṣẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ká ṣe àwònádàbà ilayhi àbí ọlọ́run subhanahu wa ta'ala ó pè wá sí díẹ̀ ó lè má jọ ọ̀ràn yẹn ṣùgbọ́n fẹ́ ká ṣe kéèyàn wá máa dún ní màǹkan yẹn kéèyàn ó má fi ilẹ̀ kéèyàn máa sí gbogbo gbà ìyẹn náà ń pè ní tẹ́kì kì ṣe téèyàn kan ṣe ń kan téèyàn apàtì lápòjúwe ẹni tó jẹ́ ẹni tí máa ń tìláwà Qur'an ní gbogbo gbà ní tó ń ṣe yẹn ti ṣe dìkẹ̀ ṣùgbọ́n tí láwà kúránì ọjọ́ kan kó tó tó gbé wò lẹ́yìn oṣù méjì ọ̀rọ̀ tí a هذا لا يعتبر ذكرى كما بين العلامة ابن حجر العسقلاني رحمه الله كتلاوة القرآن gẹ́gẹ́ bí kéèyàn máa tìláwà Qur'an kéèyàn ó sì dùn nípa yóò di dìkìrì wa qira'atul hadith bákan náà kéèyàn máa ka ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ nǹkan tí ó bọ́ mọ́ wa lọ́wọ́ púpọ̀ àwọn èèyàn a kì í sábà pàápàá jùlọ lágbègbè ibi táwa wà yìí lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tọ́rọ̀ ẹ̀sìn ti yá àwọn èèyàn àwọn èèyàn a máa dún ní máa kíka hadith púpọ̀ ibòmí ń bẹ tó yẹ pé gbogbo àwọn kútùbù síta àwọn ti kà tán sahih bukhari sahih muslim sunan abi dawud tirimiri gbogbo ẹ̀ débi wípé gbogbo ẹni tó bá ń jókòó nírú ààyè yẹn dánbàládì ìsìnkan bẹnu sahih bukhari ẹ̀rọ kò sí bẹ́ẹ̀ torí kò ń já lásà àwọn gbọ́ láti bẹ̀rẹ̀ dọ́kun ẹ̀sìn mọ̀ pé kìí ṣe mùdẹ́ládùn kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ṣùgbọ́n kò sí bí ọmọ ènìyàn tí ó jókòó tí ó gbọ́ sọ̀rọ̀ Bukhari wọ́n ń ké òun náà ń gbọ́ báyìí délẹ̀ ọgbọ́sọ̀rọ̀ Muslim ọgbọ́ délẹ̀ Sunan Abi Dawud ọgbọ́ délẹ̀ Sunan Tirmidhi ọgbọ́ délẹ̀ Ibn Majah ọgbọ́ délẹ̀ Nasa'i ọgbọ́ délẹ̀ Musnad nam Imam Ahmad bin Hanbal ọgbọ́ délẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́sí ò wà ní yẹni la yastawi kò lè jọra àwọn alladhina ya'lamun ولدنا لا يعلم وهذا ما ندعو إليه ونرغب شباب المسلمين في مجالسة العلماء وحضور مجالس الذكر èyí tí à ń ṣe àwa ọ̀dọ́ mùsùlùmí lójú kòkòrò sí òun náà ní kírú ìjókòó báyìí kó pọ̀ nínú ìgbésí ayé yẹn kéèyàn ìjókòó gbọ́ sọ́yìn Bukhari kó gbọ́ sọ́yìn Muslim bẹ́ẹ̀ kan bá sọ pẹ̀lú àlàyé tó rọ̀ mọ́ lẹ́nu àwọn tó nímọ̀ tí wọ́n sì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ eléyìí yóò kó wa yọ níbi fìtínà àìmọ̀ kan kódà bí èèyàn ò já fa àwọn nǹkan tí ó yé èèyàn pọ̀ nínú àlámọ̀rẹ́ ẹ̀sìn torí pé èèyàn ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ìgbà mi bẹ tẹlumi ó kóòtù àdìsí kan tí ó lọ fún ní túmọ̀ mi ìyẹn ọ̀rọ̀ pé là kí ṣe túmọ̀ mi túmọ̀ ìtumọ̀ ìlélẹ̀ torí pé àwa tí yẹn ti dúpọ̀ àti gbọ́ wọ́n ti ṣàlàyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó jẹ́ wípé irú àwọn ìjókòó báyìí tí wọ́n sì ń gbèrú àwọn nǹkan báyìí yẹ̀ wò òun ni wọ́n kà sí majalisu dhikr ààyè ìrántí mi ṣùgbọ́n ní ìjókòó tó jẹ́ pé ọ̀rọ̀ politics lèèyàn á ní ò lè jẹ́ majalisu democratia òun ni ó jẹ torí wípé ìwọ̀nba làwọn èèyàn ṣàǹfààní ọ̀pọ̀lọpọ̀ tí ó máa wáyé ń bẹ̀ èrò orí ẹni tó ń sọ̀rọ̀ ni tó sì lè má ṣe déédéé pẹ̀lú òwe ẹlòmíì tó wà nídòpọ̀ torí pé bọ́pọ̀ ló ń kálukú bá ṣe mọ náà ni ó ṣe ronú gbọ́rọ̀ kalẹ̀ mọ́ ọlọ́run ò sì sọ pé nìkan lọ́pọlọ rẹ̀ ẹni tó ti ń sọ̀rọ̀ ẹlòmíì tó ń bẹ̀rù jókòó tí ọpọlọ ti sọ́wọ́ ronú tiẹ̀ fún jùtìẹ̀ lọ. ṣùgbọ́n nọ́ọ̀sì gbogbo tí olè kọ́pọlọ èèyàn tó èèyàn ó ju ọpọlọ èèyàn lẹ̀ fún nọ́ọ̀sì. ṣòwò ló fi jẹ́ pé àwọn àyè tí wọ́n ti ń ka hadith tí wọ́n sì ń dùnmí ma tó ń ka lóòrèkóòrè yòótàbàrú yòótàbàrú dhikra ara dhikiru náà lọ́wọ́ ló fi jẹ́ pọ̀rọ̀ tánàbí sallallahu alayhi wa sallam tánàbí sọ wípé mashtama'a uh, qawmun fi baytin min buyutillah yatluna kitaballah wa yatadarasunahu baynahum illa nazalat alayhim sakina wa ghashiyatuhum rahma wa haffathuhum al-mala'ika wa dhakarahum Allahu fi man 'indahu wa man batta'a bihi amalu lam yusri nasabu òṣìṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá kójọ ẹnìkan àwọn èèyàn kan ò ní kójọ ní mọ́sálásí kí wọ́n máa kí alukur'an kí wọ́n ó sì máa dára wọn lẹ́kọ̀ọ́ nípa tó ń bẹ nínú alukur'an àyàfi kí sẹ́kínà ìfọkànbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ wà bá wọn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run yóò bò wọ́n dàrú àwọn mọ̀lẹ́kọ̀ ọ̀rọ̀ kò ká wọn bákan náà ọlọ́run yóò máa fi wọ́n ṣe fáàrí yóò máa sọ dáadáa nípa àwọn lójú àwọn mọ̀lẹ́kà ẹwọ àwọn irú mi yìí èèyàn túmọ̀ sí pé ọlá tó tóbi oníkéyìn ojókòó ní mọ́ṣáláṣí lẹ́ni tó ń gbọ́ kí lọ́lọ́run wí kí Ànábì sallallahu alaihi wasallam kí ló ṣe lálàyé láàyè mi nínú tíráfọ́ Muslim òjíṣẹ́ ọlọ́run la yàkọ̀ odò káwọn yẹkùrú nìlá àwọn èèyàn kan ò ní jókòó kan máa rántí ọlọ́run yẹkùrú nìlá yìí díkìrù yìí àwọn yóò gbọ́ yé sí wípé kan jókòó kan máa fàṣẹ kan máa forí lórí tẹ̀sán fún síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ là so lèyàn fi bùkátà sí kéèyàn ó máa túmọ̀ tán pè ní àdìkìrù torí pé àdìkìrù ìtumọ̀ tó pọ̀ ń bẹ fún jàrá ìgbà mi àdékòrò yuradu bihi as-salah gbàtọ́lọ́ ń sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní a'udhu billahi a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila fas'aw ila dhikrillah ọlọ́run ni ẹ̀ tara ṣẹ̀ṣẹ̀ àlọ́síbi kí ni o kí ni ìrántí ọlọ́run yẹn bẹ̀rẹ̀ sọlá ala bi dhikrillah tatma'innul qulub so dhikiru dhikiru dhikiru ó ní ìtumọ̀ tó tó pọ̀ ṣùgbọ́n níbi àfọwọ́ ibn hajar asqalani wọ́n ní tí ń jẹ́ dhikiru ó náà ni àwọn nǹkan tó lọ́n sí lọ́ràn yẹn lè wà lérí àbí àwọn nǹkan tó bí kì í sọ̀ràn yẹn mustahabu ni kéèyàn wá dún ní mọ́ nítorí pé irun tí irun fi jẹ́ zikiru ni pé ẹ̀mí rẹ̀ láàkì lójúmọ́ ẹ̀bà rẹ̀ fihi muwadaba azakadali sọ walidhalika sumiyati salatu dhikra wọ́ọ́dẹ́ so gbogbo àwọn nǹkan tá a dún ní mọ́ irú ilé tá à ń náà ó ti di dhikr torí pé wàdọ̀bná gbogbo gbogbo tuesday wednesday àṣà ń ó ti di dhikr ní tó sì fi màkété kírun tó o bá wà níbi kan tó o bá sí níbi gan ọkàn rẹ ó wà níbi yá yàtọ̀ nǹkan báyìí ó ti máa lọ bó o bá fẹ́ jáde lẹ́nu ó ti pílánì rẹ tó fi jẹ́ pé ó lè ráàyè háàdà mọ́jú sáàmà gbèdéke torí pé ìwé òòrùn tí ọkàn rẹ ó fà síbẹ̀ náà fi ń pè ní díkìrù so gbogbo àwọn nǹkan tó lọ́n ṣe lọ́nà yẹn lé wa lérí àbí èyí tó ṣe ní mustahabu fún wa kódà ilé ìkéw díkìrù ìgbìmọ̀ lọ ilé ìkéw díkìrù wáde so èyí ò máa gba láàdá tó gbé ah ọ̀yẹ̀ kí n wà lé kí báyìí. wọ́n mú dáárọ̀ sẹ́tìlẹ̀ ẹ̀lì yìí máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn díkìrò ni torí pé bóyá ọ̀dà afá kan ló máa ń lọ o ti mọ táàmù tó ń lọ ọkàn rẹ wà bẹ́ẹ̀ o ti wá rọ́bà ẹ̀ o ti dún ní màǹkà yẹn. wàmí máa yàdúlò alẹ́ anna díkìrì tasidul iman nínú àwọn nǹkan tí ó fi yé wa wípé tó ń tọ́ka sí pé ìjókòó tìrántí ọlọ́run bá ti ń wáyé báyìí òun náà jọ nínú tí máa lé ìmánì kan ó ní àdéhìsì tí imam muslim gbà wá rahmaullah ọlọ́run bá kí o bá kẹ́ imam muslim fi sahihi nínú tírà àwọn sahih muslim látọ̀dọ̀ hamdullah al-usaidi qala ó ní laqiyani abubakar afáwọn abubakar pàdé mi faqal abubakar wa ni kayfa ant ya handola kayfa ant ya handola bó ni nǹkan o rẹ̀ handola àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọ́n máa ń ka àlámọ̀rí ọmọ ẹ̀yà wọn máa ń ka kún ìdìbò kọ̀ọ̀kan dálẹ́gbẹ̀ẹ́ orí bóòní nǹkan o bóòní gbogbo nǹkan ṣe rí o. ó dáa pọ̀ bó ní nǹkan o bó lọ́rọ̀ bó ṣẹ́ bó lọ nínú ṣiṣẹ́ àwọn sálàfù ìyẹn máa ń bí ó máa ń jẹ́ ó dáadáa àfa Hanzala bó ní ó ní wá ní ọ̀ Hanzala Hanzala ti di ó di ti pẹ́ subhanallah. mọ́ ìtàkù abáwọ̀ bá kiri nípa ọmọ tó ń sọ lẹ́nu ni àwọn sọ̀hábà náà wá rí tó dán aláìwọ̀ subhanallah mọ́ ìtàkù kí ló ń sọ lẹ́nu kọ́ọ̀lá kúlìtù mo sọ wípé nàkúnù inda rasulullah ní tẹ́yẹ òun fi di mùnàfíkì ni pé àwa máa ń jókòó àwa máa ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam yudhakiruna bin nar yóò máa rán wa létí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àlùjẹ́nà nígbà tá a bá wà lọ́dọ̀ ànábì wọn hatta ka anna ra'yal ayni àárò pàǹrí náà báyìí àrà lè jẹ́ náà báyìí ibi tí bẹ̀rẹ̀ ọlọ́run tí ó wà táwọn ìbá ń sọ̀rọ̀ oníṣùgbọ́n afa idha kharajna min indi rasulillah sallallahu alaihi wasallam ṣùgbọ́n kété tá a bá ti kúrò lọ́dọ̀ ànábì báyìí àfàsànà hmm, al-azwaj wal-awlad ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ìyá àwọn dúkìá ẹ̀rọ ìsẹ̀mí gbogbo ẹ̀ kankan yóò ṣe kí ni o yóò gbé gbogbo nǹkan yẹn kúrò lẹ́nu wa àfàṣà kí nǹkan ọ̀fẹ́ nǹkan kẹsíra ọ̀pọ̀lọpọ̀ gánà bí lọ́n fi rò pé àti ti àwọn pé ìwà àmọ̀nárìkì ni níwájú ànábì àwọn ti jáde kúrò yóò bá fún àwọn fi kàn ó dùn pé náà kọ́lá abubakar abubakar ni fọwọ́lá abubakar ni mo fọlọ́ ń búra iná lànà kìmí ìtìlá hàdà èyí tó kò ní tó bó ṣe wà lẹ́mìí wà wọn nígbà táwọn ẹbí bá ń bá wa sọ bá ti tètè kúrò ńbẹ fantolakto ana wa abubakar èmi àti abubakar abadìde wuya hatta dakhalna ala rasulillahi sallallahu alayhi wa sallam títí tá a fi dé abáwọlé lọ bá anabi sallallahu alayhi wa sallam tí lábà rẹ pé dakhalna ala èèyàn bẹ́ẹ̀ nìyẹn lé mi dakhalna ala rasulillahi sallallahu alayhi wa sallam awọlé tọ anabi sallallahu alayhi wa sallam point mo wá ní náfàkù hanzọ́lá ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run hanzọ́lá máa dìde mùnáfíkì faqala Rasulullah sọ̀rọ̀ wà máa dáàk kí lè ń sọ yẹn kí ni ò ń sọ lẹ́nu yẹn lẹ́ẹ̀fìrí wípé pé kákàtọ́ ya di na ebi kasi k'a nàbí kan sí ya wà sọ pé àfa ah ogun yẹn ń wà fọ́ sọlọ́ fi jẹ́ pé fitna tó tekfir fitina tó tóbi ni pé káwọn èèyàn máa kà fara ara wọn gẹ́gẹ́ ti sẹ́yìn yìí bá fi síbi jẹun ó ti kẹfẹ́ rí ọ̀wọ́ náà ẹ̀nà kan mú tẹ̀síwá lọ́wọ́ ó ti kẹfẹ́ rí ah kẹlìmà tún kábùrà ti kẹlìmà tó tóbi la nukaffir ahlal kiblata bi dhanbin máa wala nukaffiru ala kibla illa bi nafs o lè sọ pé nìkan ti di kèfèrí àkọ́kọ́ tó pé náà sọ òun ló sọ pé àwọn tó bá ṣe nǹkan báyìí ó di kèfèrí ba'da iqamatil hujja lẹ́yìn gbàtà bá ṣe iqamatil hujja nínú wo táwọn sálàfù máa ń sọ̀rọ̀ á fún itlaqu kalimatu kufr torí pé tó o bá lọ pẹ́ nìkan ní kèfèrí tí o bá lọ jẹ́ kèfèrí ó súnmọ́ kó tó fàyè lẹ̀ kọ́ padà tó wọ̀nyí náà padà tó kékeré. àkàlà kàmá jẹ́ àfẹ́ hadith. ìdí ìyẹn tó fi jẹ́ pé àwọn afa máa ń sọ́ra láti sàyẹ̀dí ka fara ẹnìkan pé kéferì ni bóyá látòrí máṣíyà àbí látòrí nǹkan. àyàfi tẹ ó lè gbé jáde ní Islam tẹ́niyẹn bá ṣe é tó pé ó wà gílẹ́rìn àkéferì ah, lẹ́yìn tó bá ṣe nǹkan ìgbà tó lóun ti di mùnàfíkì anábì ní wàmádáàk kí ló ń sọ lẹ́nu yìí qultu ya Rasulullah mo wá nílò òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ káwọ́ sọ bẹ́ẹ̀ ni wípé nakunu indak àwọn máa ń bẹ lọ́dọ̀ rẹ tudhakiruna bin nar wal janna ọmọ náà wà létí nípa ọ̀rọ̀ ọ̀nà nípa ọ̀rọ̀ àlìjẹ́nà hatta ka'anna ra'i ayni yóò wá dà gẹ́gẹ́ bí ẹni pé ojú wa méjèèjì báyìí là ń rí náà wọn àtàlìjẹ́nà báyìí bí yóò ṣe mú fún wa. fa idha kharajna min indik nígbà bá ti kété tá a bá ti kúrò lọ́dọ̀ rẹ̀ báyìí àfàsànà al-azwaju wal-awladu wad-dayat ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ dúkìá ní wọn lọ máa bọ̀ yóò bá kókó lẹ́nu wa yóò fẹ̀ dànù kó lẹ́nu wa nà sí ìnà kẹfẹ́ àgbàgbà gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù kàtà gbó níwájú rẹ̀ faqala rasulullahi mo fi ẹni tí ẹ̀mí mi gbẹ lọ́wọ́ rẹ̀ búra in law tadumuna ala ma takununa indi tó bá tilẹ̀ jẹ́ pé ẹ lọ tún dún ní mọ́ bẹ́ẹ̀ sì ń wọ́dọ̀ mi tẹ̀sán dún ní mọ́ tẹ̀sán tọ̀ fún ẹ tẹ̀ dún ní mọ́ tẹ̀ ní mọ́ tẹ̀ ní mọ́ náà sọ pé díkìrù mùdáwà mùwádọ́dọ̀ wà mùdáwà mọ́ àná tẹ́ ẹ bá lọ dún ní mọ́ tó bá yẹ pé ẹ dún ní mọ́ bẹ́ẹ̀ sì wá sọ́dọ̀ mi tẹ́ wọ́n ń gbọ́rọ̀ alámọ́ta kúnú ẹ̀ ń dín wàfi díkìrì àti ìmọ̀ wá gbọ́ràn tí ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yẹn ẹ lè jẹ́ mùnàfíkì lásán fa atikumul màláìka aláàbòròṣègùn níbi tí màá nìyẹn ó gàrí gan màláìka ọ̀fẹ́ lè máa bà yín lọ́wọ́ báyìí lórí bẹ́ẹ̀dì yẹn wàá fi tọrọ kankan kódà lójú ọ̀nà tẹ́ bá ń lọ àmàlẹ́kọ̀ ọmọ bàyìí lọ́wọ́ báyìí wọ́n díẹ̀díẹ̀ الصحابة رضوان الله عليهم àwọn sọ̀hábà kọ́lọ́n kó bá yọnu sí wọn yahrusuna al-julus lidhikr wọ́n máa ń sojú kòkòrò láti jókòó síbi tó bá ti ń ṣèrántí ọlọ́run wa yusammunahu imana wọ́n sì máa ń pe ààyè ìjókòó yẹn gan wọ́n máa ń pè ní imani àwọn ètò ń pè ní dhikr wọn á sọ pé ìjókòó imani ò ní bẹ́ẹ̀ qala Mu'adh radiyallahu anhu àfọwọ́ wọn ní kọ́ọ́lá lọ́rọ́ jù ọ̀sọ̀ fọkùnrin jòkó pẹ̀lú wa kájọjọ ní mọ́ọ̀nì láàrin wákàtí kan kájọjọ kí mọ́ọ̀nì lè lékún pẹ̀lú pé kájọ bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú eléyìí ó jẹ́ ká mọ̀ wípé jókòó ní ààyè ibi tí ọ̀nà tí ọlọ́run ti ń wáyé tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn níbi tí wọ́n bá ti ń sọ látòrí ahọ́n ẹni tó mọ̀ nípa rẹ̀ ọlọ́run máa ń fi ṣe sábàbí lílekùn ìmánìyàn àwọn ṣòrútù tọrọ mọ ìjókòó yẹn kí ìmánì tí máa fi jẹ́ kí ìmánì ò lékún ó láwọn májẹ̀mú táwọn májẹ̀mú yọ̀ọ̀bá sí ń bẹ̀ èèyàn lè jó náà fáyàmọ́ yọ̀ọ́dún kí má nìyẹn ọmọ torí ẹ̀ lógun àkọ́kọ́ nú ẹ̀ ní alẹ́ ikhlas kéèyàn ó ṣe kí ni o kéèyàn ó ṣe nítorí tọ́lọ́ subhanahu wa ta'ala kí nìdí tó fi wá ń jókòó bẹ́ẹ̀ kí nìdí tó fi ń jókòó bẹ́ẹ̀ ṣe ìjókòó tó ní yúnífọ́ọ̀mù ni ká lè mà wípé èmi náà wà lára wọn lálù bá wá ní wọ́n sọ̀yàn lẹ́nu wọ́n sọ̀yàn ló kọ ọ̀sájì máa jókòó bẹ́ẹ̀ là kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ al-ikhlas àníyàn pé mo fẹ́ lọ ṣe kí ni o mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò gbúdọ̀ jẹ́ ìjókòó pé a ah, màá fọ́ àfààyàn lẹ́nu mo ti ní àwọn question kan tó lè lọ́wọ́ tó bá ti parí dárúsùn yẹn màá ju question yẹn lò àníyàn tó fi lọ nìyẹn kò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó o bá lè gbá níyàn tí ò dá lọ gbogbo àwọn ládá tá à ń sọ yìí ènìyàn ó pàdánù àwọn ládá yìí ó gbúdọ̀ jẹ́ bí ikhlas pẹ̀lú àníyàn torí tọ́lọ́run subhanahu wa ta'ala bákan náà ó gbọ́dọ̀ jẹ́ wípé kí ni nǹkan tẹ́ ń sọ níbẹ̀ ṣe ń tọ́ bá súnà mu ni torí pé kó lèèyàn lè jókòó sínú mọ́sálásí kó jẹ́ pé àníyàn dára lèèyàn fi jókòó mọ́tẹ́ pé tẹ́ ń sọ bídẹ́ àní tẹ́ ń sọ ẹ̀ lè gbala lára kan al-ikhlas wal-mutaba pé tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ táwọn afáà sọ pé kì í òun lẹ̀ ń sọ níbẹ̀ gbẹ̀yàn jókòó síbẹ̀ fún hundred hours èèyàn ò lè gba lára nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé nǹkan tí ò dáa ni tẹ́ ń kóra yín jọ tẹ́ ẹ̀jọ́ sọ ń bẹ̀ lóbi jẹ́ pé wọ́n yà yàn lẹ́nu lẹ́nu àwọn èèyàn á máa gbọ́lá fún àti máa jókòó láwọn àyè kan pé bídíà náà ni wọ́n máa ṣe bídíà ni wọ́n máa ṣe látàárọ̀ dalẹ́ dàbí látàárọ̀ dìgbà fún kúrò bẹ́ẹ̀ bídíà ni irú èyàn hadith yìí la tarattaba alayhi ma'tharu erípa ogun tá a sọ nípa hadith pé nazalat alayhim sakina ghashiyatuhum rahma hafatum malallah kò lè wà ń bẹ̀ torípé lẹ́yìn ikhlas mutaba'a ń gbúdọ̀ wà ń bẹ̀ kí ni wọ́n ń sọ ń bẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ àkídà ṣíà ń bẹ̀ dídí àlẹ́ ń sọ ẹ̀ ń ṣe díkìrù jama'i níbẹ̀ àgbogbo àwọn nǹkan mìíràn tí ó takò súnà tí anabi sallallahu alaihi wasallam gbé kalẹ̀ májèmọ́ ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n jẹ́ mọ́lẹ́ kẹta ó ti pẹ́ ni tó mà nípa àti sọ tí èyí pẹ́ ni tó ń fún ilé ìlú jẹ ní alẹ́ jókòtì Imam Malik rahimahullah ó ní má jẹ́ alastu safihan qat èmi ò jókòtà fọ́nù rí mo á fẹ́ wáyé mẹ́sìn mi àá lọ jókòtì ẹni tí mo ẹ̀ bù la musiba ni ma jalastu safihan qat هذا قول الإمام مالك رحمه الله رحمة واسعة torí pé ẹni tó fọ́jú àbẹ́ni tí tó tó ojú kan rìnà ìkan dà ẹni tó tún wá ń mú lọ òun tún wá já fọ́jú tán yányán kò síbi tọrọ wọn padà já sí dunu nínú kòtò lọ ọlọ́nkọ sọ wọn bẹ́ẹ̀ so táwọn májẹ̀mú tó yẹ kó pé tó bá pé àwọn ìjókòó yẹn yóò máa jẹ́ ìjókòó lílekùn yìí máa ní torí pé táwọn nàbí bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ̀rọ̀ tánàbí sọ kò sí rọ́ńbẹ́ bó ṣe rí náà nù ṣùgbọ́n tí nǹkan yẹn ò bá wá rí bí wọ́n ṣe sọ̀hún àwa ni ká yẹra wa wò pé ṣé májẹ̀mú tó yẹ kó wà níbi nǹkan yẹn sọ pé ṣe wà lára ẹlòmíì mọ̀ pé ah ẹlòmíì láàárọ̀ sunday bẹ́ẹ̀ àtàkù méjì ti jáde lé ọlọ́jọ́kọ̀ àṣàlátù ọlọ́jọ́kọ̀ gbọ́ ọlọ́jọ́kọ̀ àwọn síbẹ̀síbẹ̀ láyà sí ìdòfin ìmánì ìṣẹ̀dá kò ní torí ẹ̀ dínkù ìmánì rẹ̀ nítorí pé نسأل الله السلامة ومن الأسباب التي تقوي الإيمان الاستكثار من الأعمال الصالحة وملء الوقت بها nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà ní tí máa jẹ́ kí mánì ẹ̀ ni ó lọ́rìn kó lágbára dáadáa ó ní kéèyàn ó jẹ́ kí iṣẹ́ rí ó pọ̀ máa sojú kòkòrò bí iṣẹ́ rí ó sì máa pọ̀ bẹ́yàn bá nímọ̀ èyàn á máa fi ṣiṣẹ́ rẹ̀ bẹ́yàn bá lálàáfíà èyàn á máa fi ṣiṣẹ́ rẹ̀ bẹ́yàn bá ní owó èyàn á máa fi ṣiṣẹ́ rẹ̀ bẹ́yàn bá ní làákàyè èyàn á máa fi ṣiṣẹ́ rẹ̀ gbogbo tọ́lọ̀ máa ń ṣe fún wa nídẹ̀ra pátá gbogbo ẹ̀ lèyàn fi máa ń ṣiṣẹ́ rẹ̀ bọ́ọ̀ bá lówó lọ́wọ́ sálà làáfíà bọ́ọ̀lù ọlọ́àfíà ọ̀sán lọ́rọ̀ dáadáa lẹ́nu bọ́ọ̀lù ọlọ́rẹ̀ ọ̀sán ni mà ń ṣe wọ́n láǹfààní àwọn nǹkan yẹn máa ń lé máa ń ní èèyàn kún gbogbo téèyàn bá ń ṣe nítorí tọ́lọ́hún ìwọ náà máa wọ̀ nǹkan yẹn ó máa jẹ́ kí máa ìrọ̀lẹ́ kún tó o bá ń ṣe nítorí tọ́lọ́hún subhanahu wa ta'ala. wa mílí olùwọ́kọ̀ tì bí ha kéèyàn ó jẹ́ kí àsìkò èèyàn kó wà occupied kó kún kẹ́kẹ́ fún iṣẹ́ rẹ̀ má jà sùkò kan lọ lọ́wọ́ mọ́ lọ́wọ́ láì sí kó iṣẹ́ rẹ̀ bẹ̀ lójúmọ́ àní àárọ̀ ọ̀sán alẹ́ lápẹ̀júwe láàárọ̀ iṣẹ́ rẹ̀ wo ni mo ṣe ni mo rí ṣe lọ́sàn iṣẹ́ rẹ̀ wo ni mo rí ṣe alẹ́ iṣẹ́ rẹ̀ wo ni mo rí ṣe kéèyàn máa jẹ́ kí gbogbo àsìkò yẹn ó wà occupied pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ torí pé tó o bá ti occupy rẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ yóò padà wà occupied pẹ̀lú kí ló pẹ̀lú iṣẹ́ ẹ̀kú náà ìdí nìyí tó fi jẹ́ wípé nínú tí máa ń lé ìmánì èèyàn kún ọ̀kan ni kéèyàn ó ṣe kéèyàn ó kéèyàn ó máa pọ̀ níbi iṣẹ́ ilé orí kéèyàn ó sì máa jẹ́ kí àsìkò èèyàn ó kún kẹ́kẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ tó dáa. wàhádà min a'zami asbabil ilaj eléyìí jẹ́ ọ̀kan nínú tó tóbi pọ̀ nínú àwọn okùnfà ìwòsàn fún ẹ̀mí wa huwa amrun azim alámọ̀rí kan tó tóbi ni wa atharuhu fi taqwiyatil iman zahirun kabir erípa rẹ̀ níbi kí ìmánì èèyàn ó lágbára erípa yẹn fojú hàn pọ̀ wọ́n náà kíyèsí ojí láàárọ̀ lórí dáadáa ló sí ọ̀sán rẹ̀ lórí dáadáa ló sí alẹ́ ó tún gbọ́ dárúsọ àbúrò ń ṣe dárúsọ fáwọn yẹn ìyẹn ló tún bá lọ sùn o tún dòrò ojú jí ti yẹn náà fílà o tún kí alukur'an wà ń lò sí ní ẹ̀ báwọn láyọ̀ sọ̀rọ̀ yà ẹ̀ mọ̀sálà o ò lè fi wé ẹni tó ń lò jẹ́ balabala kódà ẹ̀mí rẹ̀ ó máa sá fún tí ò dá arákùnrin kan ó ní ara rẹ̀ ò balẹ̀ àwọn fún kí ló ṣe kí ló ṣe ah bí ìgbà tí ìtumọ̀ ní ìjọba yẹn pé halak yá ìparun ti dé bá kí ló dé ìparun dé bá kí ló ṣẹlẹ̀ sí ọ ọwọ́ ni òun ṣe nǹkan burúkú nínú sẹ̀mí òun lẹ́yìn tóun ò ṣe rí láyé kí ló ṣẹlẹ̀ òun ọmọ tó ṣe òun bá obìnrin lọ́wọ́ kò wá gbádùn mọ́ ọkàn rẹ̀ balẹ̀ part kọ́lọ́ kó máa bẹ̀rù sọ wọ́n ti di bí àwọn ẹgbẹ́ yẹn ti di mọ̀nàbìkì èso wọn sọ fún wọn bá ìbànújẹ́ wa bá ìdààmú wa bá subhanallah hàdà yẹ dúdú wàlẹ alẹ ìmọ̀ kéèní gbàdé ajé ẹ̀rù pọ̀ sọ pé o ṣe ṣíríkù àbí bẹ́ẹ̀ ọ̀fẹ́ sọ pé o ṣe sìnà àti táwọn ọ̀rọ̀ àbòfin lọ bó ṣe dá ẹ̀mí ẹni yẹn láàmú. ó sùn lẹ́bù ìmánì ẹ̀ wa tí ìmánì fi le ni wéètì lẹ́nu ẹ̀ ṣùgbọ́n gba ah, normal n'ozi sí tó pé ti ó ti ó ti ó ti ó ti ó ti oji rẹ̀ tẹ̀ owo ti ti kú rẹ̀ tẹ̀ ni kí ló lè ń bẹ̀ nígbà yẹn èyí kò sì di gàgán lẹ̀ odó eyín ò nìkan àwọn ẹ̀mọ̀ ń sọ̀rọ̀ kan àfihàn ọ̀la ọ̀rọ̀ padà débi wípé ibi orí ọmú nìkan ni ó máa jẹ́ òhò obìnrin gbogbo yòókù kì í ṣe ó sì ti rí bẹ́ẹ̀ ẹ bá wà àwọn mìíràn bá ń ṣe márèjì bá ti nẹ́ẹ̀tì bí àpò ẹ̀fọn yẹn ọ wà á rí tó bá bẹ̀rẹ̀ gan ọmú wọn fẹ́ bọ́ ta yóò fẹ́ bọ́ lẹ́ báyìí python ó dùn wájú ọlọ́mọ nasalullah asalama ọlọ́nkọ́ wọlé àti obìnrin kó sànù wa ìtìjú ti lọ alḥayáwó min al-iman والحياء شعبة من الإيمان إذا ذهب الحياء ذهب الدين títí ju bá ti lọ kò sẹ́sìn náà torí pé ẹni tí ìtìjú kó nínú ẹ̀sìn kì í ṣe kékeré lẹ́sìn rí gbogbo nǹkan tí ń bẹ nínú Islam ibi ìtìjú náà ló ń pè wá sí ẹ wò báwọn obìnrin ó ṣe máa múra ẹ wò báwọn ọkùnrin ó ṣe máa ṣe ẹ bá ń bá ọkùnrin lófin máa rí pé lómi ó máa wọ pé afọ ah, èwo ní ọ̀fẹ́ òdélé olónìí sàlámù alaykum alaykum sàlámù ṣé ká wọlé wọlọmọ lọ fún àdúrà sálámà ègbó ní ẹ̀yìn afẹ́ sàmọ̀ ṣe dìbì dìtẹ̀rẹ̀ kì í ṣe dìndìnrìn nìyẹn kò lè wọnú ilé rẹ̀ àfi tó o bá sọ gbogbo ṣe kí ló kò wọlé àwọn àjò lẹ́yìn kọ́tìn nígbà tí dáhùn sálámù ẹ̀yẹ jẹ́rẹ́ lé so èèyàn kò sí àyà kò sí tìjú ọwọ́ ẹni ẹlẹ́ni lọlé kò sọ́kọ lé ọlọ́jọ́ kò tíyàwó ẹni yàrá ọ̀la ọkọ̀ ọwọ́ òsínlé ayé kò sí ìjọba nígbà tí bẹ́yìn náà o dúpẹ́ bọ́lá. bó ise ní ṣe ẹ̀rọ àgbàbà ń tẹ́bẹ̀ẹ́dì mo fẹ́ nà ń ọkọ dé ọkọ bá tóró tọwọ ẹ̀ má dé ó sọ ọkọ ní ah, ọwọ́ ajé ṣé kò sí nà o gbà ní mo rí pé o ti ń lé mo ní kí n nà ń kódà mo ní kí ìyàwó bá máa ń bomi sí ìwẹ̀ kí bá a ṣe rọ sọ́tọ̀ jọ wá lójú ẹlòmíì ò rí sí òrìṣà ìdá òrìṣà ìdá lọ́ọ̀fà ayẹ́kẹ́ lómi ọlọ́dún èèyàn lálejò odò ọ̀bọ kìsì kọ̀ńdáná ọlọ́ntọ́bẹ̀ wọ́n ní kí ló dé ọlọ́fẹ́ gbà wẹ̀ ah, àpá àtọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀fẹ́ bó ṣe kílẹ̀ wá lọ kìsì tó a rí pẹ́ lọ́n àlejò láìpẹ́ ní ti wà ojútì bá a ṣe ń sọ ìtọ́jú àwọn alójú ẹlòmíì ò kà sí so àádáàbò yẹn àádáàbò yẹn sàn ó ń lọ lára àwọn èèyàn ó ń lọ ojoojúmọ́ ó ń lọ lára àwọn èèyàn tó fi débi àwọn àádáàbò téèyàn máa ń ní pẹ̀lú àwọn tó jù yàn lọ ẹni tó jẹ́ lẹ́kọ̀ọ́ ẹni tó jólùkọ́ èèyàn ẹni tó jẹ́ àfa èèyàn gbogbo àwọn àdáàbò yẹn ò sí náà illa ma rahima rabbi. عفوا àwa abdullah bin mubarak rahimahullah rahmatan wasi'a àfà ni wọ́n jẹ́ fún imam bukhari àgbà àfà ni ọlọ́run gbà fún wọn pọ̀ nínú ìmọ̀ àti nínú arísìkì abdullah bin mubarak èèyàn tó lé ní three náà máa ń kó lọ mọ́kàlá lọ́dún tán bá sì dúró ẹ̀ tán bá ṣe àájì tàwọn yìí kó ní kálukú ra gbogbo tó bá wù yóò sanwó ẹ̀ kò ní sọ pé àìrọ̀ ìwò yẹn ti wọ́n jù ẹni tó ká fọ́ra ti tẹ̀ra ẹ̀ sàmàrà ṣé wàá bẹ èló ló gbogbo ẹ̀ jẹ́ ẹ̀ lọ sanwó. ọ̀kánà aliman kibira àfa àgbà ti fún yẹn nínú ma yóò ra tíra yóò dì lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ yóò nìkan lọ gbé fáwọn àpá. níbi tí ọlọ́run ọba tí ó bọ̀ lásìlè dé ó sì jẹ́ ògbóǹtarìgì nínú mà ìmáàmù àáfà ìmáàmù Bukhari ọ̀rẹ́ ó wá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ta'allamtul adaba salasina sana odidi thirty years ni mo fi kọ́ ẹ̀kọ́ ọmọlúwàbí lọ́dọ̀ àfà mi wa ta'allamtul ilma ishirina sana twenty years ni mo fi kọ́ ẹ̀kọ́ gàgà kéwù thirty years ni mo fi kọ́ bá a ṣe lò ó ọmọlúwàbí wọ́n á kẹ́lẹ́ sọlọ́bi jẹ́ wípé tí ìtìjú bá ti kúrò lára ìmọ̀gán ò lè wúlò àfàwà wọ níkà tó dé fíṣkà bẹ́ẹ̀ ṣe ni wọ́n yà hákìsì wọn kí ni kí ni àìnítìjú àbí lọ sí ilé pákó náà lọ ń wo bọ́ọ̀lù bẹ́ẹ̀ rárá àmọ́ wo sáà dín nígbà wọn sáà dín láàbìlà ìní àbìlà yìí inna ilayhi raji'un gbogbo oríṣiríṣi àwọn kan yẹn ẹ jẹ́ kí a kí a jìnà sí ìwà aláìní tìjú ó ní irú àwọn ṣe síbẹ̀ wà وقد ضرب الصديق في ذلك مثلا عظيما الرسول صلى الله عليه وسلم أصحابه أفوى أبو بكر kọ́lọ́wọ́n ọba kí ó bá wa yọ́nú sí wọn wọ́n ti fi àpẹẹrẹ tó tóbi lélẹ̀ nípa kéèyàn má kásìkò kan lọ nínú àsìkò èèyàn àfi kéèyàn òbí ṣiṣẹ́ wọ́n ti kí á rí àpẹẹrẹ dáadáa arápẹẹrẹ dáadáa rẹ̀ látara Abubakar ayé Abubakar kàtà nàbí béèrè àwọn àdìsí yìí ń bẹ ní tíra fáwọn mùsùlùmí anabini man asubaha minkum al-yawma sa'iman wọn ká ṣùgbọ́n àti anabini ta ló láwẹ̀ láàárọ̀ kì í sì ṣe nu Ramadan anabini ta ló jí lẹ́ni tó ń gbàwẹ̀ láàárọ̀ yìí qala Abubakar ana Abubakar ni èmi ń láwẹ̀ wọn kàlùkù ń wọra àwọn lójú Abubakar ló lè sọ pé òun gbàwẹ̀ kọ́ọ̀lá ànábìnrin fáwọn tẹ́bi àmì ń kùn lèyọ́ ọmọ jànáza níṣẹ́ tí ilẹ̀ mọ́ ẹ̀ lẹ́yìn àṣùbà ta ló ti tẹ̀lé wọn lọ bí tí wọ́n ti lọ sàkó kọ́ọ̀lá abubakar ana abubakar ni mo ti ṣe kọ́ọ̀l ànábìnrin fáwọn àtọ̀ àmà mi ń kùn lèyọ́ ọmọ mìsíkínà níṣẹ́ tí ilẹ̀ mọ́ ẹ̀ ta ló ti fún aláìní lóúnjẹ kọ́ọ̀lá abubakar ana abubakar ni mo ti ṣe qala faman aada minkum al-yawma marida anabi tó ní ta ló ti bí aláàárẹ̀ wò lénìí qala abubakar ana abakar ló tún dá ní mo ti ṣe faqala rasulullah sallallahu alayhi wa sallam mashtama'na fi muri'in illa dakhala al-jannah anabi gbogbo ń tà sọ ìkò ní pèsè ara èèyàn lójúmọ́ kan báyìí àbíkẹ́yìn ọjọ́ màlìjẹ́ náà sallallahu alayhi wa alayhi wa sallam ẹ wọ abubakar kò ní fi nǹkan kan àwọn afáàn ṣàlàyé ẹ pé bó o ló ṣe ṣe gbogbo ẹ àwọn afáàn wa ń ṣàlàyé pé abubakar radiyallahu anhu kọ́lọ́wọ́n bá kó bá ayọ̀ sí ó gbààwẹ̀ dẹ́nu ẹlẹ́kejì nígbà tí sẹ́ẹ̀ mọ̀ wípé ẹnìkan ó jáde láyé òru náà ní alọpẹ Abubakar wọn sì ṣe janaza ènìyàn bákan náà ìgbà tí ń bọ̀ wá sí mọ́sálásí ẹnìkan bẹ tí wọ́n ti sọ fún pé ẹni ò lálàáfíà kóhùn tó ní wọ́n kóhùn gbọ́nà ọ̀dọ́ ẹ̀ kóhùn òkè bákan náà wọn lọ́mọ tó mú lọ́wọ́ ọmọ ìbùbẹ́ẹ̀dì kan lọ́wọ́ nígbà tí wọ́n sì fi ẹ̀wọ̀ mọ́sálásí ẹnìkan lọ́pọ̀ dàpọ̀ orí nǹkan tó wọ́n o sì wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ ó fẹ́ mi yẹ́nì gbogbo ẹ̀ ó sì wá náà fi gbogbo ẹ̀ ló ti ṣe àwọn wọ̀nyí sì nìyí bí nọ́ọ̀sì pẹ̀lú nọ́ọ̀sù anábì sọ pé Abubakar fi jẹ̀ nà àfàìmọ́kù rẹ̀ ni òní ṣe kí ni òní wà lè jẹ̀ nà síbẹ̀síbẹ̀ ẹ̀tọ́ gbogbo àǹkà tí tún ṣe olóbi jẹ́ pé àwọn ń sìn ààrẹ nìkan sọ fún wa wípé à ń tàkùn ìjà náà síbẹ̀síbẹ̀ àìtún sojú kòkòrò sálápàǹtètè lórí àwọn iṣẹ́ olóore alápàǹtètè wa lórí àlámọ̀rí ayé lórí àlámọ̀rí bá ṣe kólé ayé jọ wọn lọmọ nìyẹn máa ń ṣe alápàǹtètè kódà ìwọ tó o bá máa ṣe alápàǹtètè níbi kíkó ayé jọ àyàn mọ̀ ìgbà sílẹ̀ kó tiẹ̀ ti para ẹ̀ tí wọ́n lè jiyàn láyọ̀ ẹ̀ tí wọ́n lè ṣe bábáyìí tí wọ́n lè wà tọ́lọ́ọ̀nà rẹ̀ já gbọ́n kọ́lọ́wọ́ látúbẹ̀rẹ̀ kí kó ṣàánú wa. fahadi alqissa ìtàn yìí tàdúlù ala anna Siddiq radiyallahu anhu ó jẹ́ ká mọ̀ pé àfọwọ́ Abubakar Siddiq kana harisan ala iktinamil furas ó jẹ́ ẹni tí máa ń sojú kòkòrò láti exploit láti seize opportunity láti lo àǹfààní alfuras jamu fursa láti lo àwọn àǹfààní tó bá yọ al-fursa opportunity ìdìnnàm to seize c s e i z e kéèyàn seize opportunity wà tẹ̀niwí'ul ibadat tẹ̀niwí'ul ibadat àti kéèyàn ó ṣe náwó tẹ̀niwí oníranran kó o máa ṣe ìbáàdà oníranran ilé àfihàn ló jẹ àbí aláàrẹ wò àbí gbogbo àwọn akẹ́kẹ́ kéèyàn máa ṣe àrípẹ́ Abubakar radiyallahu anhu ó jẹ́ ẹni tó ń ṣojú kòkòrò rẹ̀ walamma waqa'a as-su'alu mina nabi sallallahu alayhi wa sallam mufaji'an nígbà tí ìbéèrè wá lójijì látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam dalla dhalika ala anna ayyama Abubakar radiyallahu anhu kanat hafilatan bit-ta'at ó jẹ́ ká mọ̀ yìí pé ọjọ́ ojúmọ́ Abubakar wọn ojúmọ́ rẹ̀ wọn kanat hafila ó kún kẹ́kẹ́ hafila aisha amila jami'a ó kún bí tọ́ àt pẹ̀lú títẹ̀lé tọ́lọ́ so báwo ló ṣe wọ́n náà bèrè léèrè kò ní báyìí ronú bó ló ṣe lò ṣé tọ́ àt ló pọ̀ ní àbí màá ṣe bèrè léèrè wọ́n náà tó ti jí lásùn báyìí báwo ló ṣe ń lò wa waqad balaga salaf rahimahullah fi izdiyadihim min al-a'mal as-salihah. وملء الوقت بها مبلغا عظيما àwọn sọ̀hábà kọlọ́n àwọn sálàf kọlọ́n bá kó bá yọnu sí wọn àwọn ti dó góńgó níbi kéèyàn máa lékún níbi iṣẹ́ olóore àti kí gbogbo àsìkò èèyàn máa kún kẹ́kẹ́ pẹ̀lú iṣẹ́ wọn ìfẹ́ waste àsìkò wọn kankan àfi ká máa iṣẹ́ olóore wọn ti dó góńgó mọ́bílágà náà ọ̀bí gbogbo tó ga. ومثال ذلك أفجو لين عبارة كانت تقال عن جماعة من السلف ọ̀rọ̀ kan bẹ tí wọ́n máa ń sọ nípa àwọn sálàfù àwọn tó pọ̀ nínú wọn wọ́n máa ń sọ nípa àwọn mínú Muhammad bin Salama nínú wọn náà àfọwọ́ Muhammad bin Salama qala fi imam Abdurrahman bin Mahdi àfọwọ́ imam Abdurrahman bin Mahdi ó sọ nípa rẹ̀ pé law qila li Muhammad bin Salama innaka tamutu gadan. ما قدر أن يزيد في العمل شيئا وني لو قيل لحمد بن سلمة ثم بصفوا حماد بن سلمة يقول إنك تموت غدا يرى حماد بن سلمة يقول أولا لوكو téèyàn bá sọ bẹ́ẹ̀ fún un mà kọ́dàrọ́ ànyẹ̀zídà fil amali shay'an wọ́n ní tán bá sọ yẹn fún ma qadara pẹ̀lú gbólóhùn tí ẹni yẹn sọ fún yẹn àtàwọn nǹkan tí ó ti ṣe kalẹ̀ tọ́lọ́run ti ṣe ní nírọ̀rùn fún pẹ́tọ́ òun ló ṣe léyìí òun ló ṣe léyìí òun ló ṣe léyìí gbogbo àsìkò rẹ̀ yẹn pẹ̀lú gbogbo tó ṣe yẹn ma qadara an yazida fil amali shay'an kò ní ní kápá pẹ̀lú téèyàn sọ pé ọ̀la ló jáde láyé tán bá sọ yẹn fún un tó ti ṣe ìtàn ẹ̀fà rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tó ti ṣe kódà bí òṣèré kankan mọ́ èyí tó ti ṣe òun ó ti tó nípa ní alẹ́ fòrò ju lè Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò tún máa ṣe náà ìdánilágbà láti fún wa pé ní táwọn sálàfù ti ṣe wọ́n sì máa ń lo gbogbo ojúmọ́ àwọn téèyàn bá sọ fún wa pé ọ̀la gan náà ni wọ́n kú gẹ́gẹ́ bí ìwòye sí ọmọ nìyàn pé ká má ṣe nǹkan kankan mọ́ èyí tá ti ṣeun ọjọ́ tó ń tó lè fún àwọn àlùjẹ́ náà bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ẹlòmíì tó fi dojú kú báyìí àrínú àwọn sálà tó ṣe pé ó ń bẹ nígbà tí ń pò ká kú lọ́wọ́ tí ò lè tí ò lè mí jẹ́ pé mímí rẹ̀ mímí rẹ̀ ó ń pò ká kú lọ́wọ́ ẹnìkan bá dé wọ́n bá béèrè masala kan ah bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ masala wo yẹn ayé bẹ́ẹ̀ yẹn ti béèrè masala yẹn àbá yẹn ọ̀làjú ó jọ pé laqad jaaha fi musnad imam ahmad ibn hanbal ó sì dáhùn question bóyá tó dáhùn question tán wọ́n lè sọ̀rọ̀ kan tó ṣe họ́ wọ́n lè sọ̀rọ̀ kan ó sáré iṣẹ́ olóore kan ní àkànnà àwọn sálà kọ́lọ́ọ̀ bá kọ́ bá ayé ẹni sí ó ń pọ̀nkà kú lọ́wọ́ ìnira ti wá dé wọ́n wá ń pè kẹ́lìmọ̀ kó sọ láyé wọ́n fẹ́ kó pè láyé láyé lọ́la ìjọba ṣe ń pè kò rí pé ẹnì kankan lọ sáàkó sanad hadith tánà bisalòlá àrò sọlá rẹ pé màá kọ́ ọ̀lẹ̀ la ilaha illallah dakhala al-jannah. bá a sì wá bẹ̀rẹ̀ sí sọ pé anìkìní kan anìkìní kan ẹni yẹn wá síbi ẹni kó sì pé bó ṣe ṣe mistake ó gbé ó bẹ̀rẹ̀ sí tọ́ sanad ń bọ̀ torí pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ti kó sọ قال سمعت رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فمات فلما تعرف يعني ṣòlẹ́ bí ma pé hátà dojú kú ní bí ma rò pé àáfẹ́ yìí ìsinmi yẹn kì í sábà kì í rọrùn báyà tiẹ̀ lọ sàn lójoojúmọ́ oṣù kan ìgbà tó sinmi ní yóò tún dáa rẹ̀ sí la oṣù kan tẹ́lẹ̀ ní òfin lọ sinmi ibi tó tún wà ní kò ní sinmi nǹkan kan náà ni ó tún ṣe kí ni o ni ó tún máa ṣe tí ó tún máa ronú pé ilé ó tún máa lékún ládàá ọ̀hún abẹ́rẹ́ wọn bá ní tóbi ogun àwọn fún wọn ti sáájú àwọn sálàfù ọmọ àwa yìí ọlọ́wọ́n bá kó bá san wọn lẹ́sàn dáadáa wọn. gba àwọn tó wọn ti tún sẹ́kù náà ní àwọn tí wọ́n ń lo ìmọ̀ wọn fún àǹfààní gbogbo àwa mùsùlùmí ọlọ́wọ́n kọ́ wọlé àtòbí ọlọ́wọ́n bá wa lọ́rẹ̀ mú wọn látàrí dáadáa wọn. rahmatika ya arhamar rahimin rahmatika ya arhamar rahimin ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run jẹ́ ká níbo làpá dáadáa lérílẹ̀ o lọ́wọ́ lára látàrí dáadáa kó o sì ṣàlékún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kó o sì ṣe ìmọ̀ wa ní sábà bí ìmọ̀nà fún wa má ṣe ní sábà bí tá a fi kọlu ọlọ́run subhanahu wa ta'ala sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa